sídà fún ni ó sídà fún ni ó sídà fún ni ó sídà fún ni ó sídà fún ni ó. ee ee ẹ gbà mí yéé sídà fún ni ó ọmọ ìyá pa mí yéé. sídà fún ẹ gbàdá sídà fún jọ sídà fún jọ jọ jọ sídà fún jọ jọ má bínú jọ jọ jọ sídà fún jọ. èmi mo kọ́lé mi tẹ́nàntì tí kò bá tẹ́ lọ́rùn kókó bóde. kókó bóde. tẹ́nàntì tó fẹ́ lẹ́nu jù lá ń lọ jùlọ. sọ fún pé efele efele efele efele efele. bàbá ẹ káàárọ̀ ẹ káàárọ̀ àwọn baba ńlá kú ẹ ló kò ṣe sí tó ṣe orí fólú ẹ ẹni bá dẹ̀ ní tó múra dáadáa wọn á lè yàn gidi ni kìkì aṣọ gbèsè lásán èmi ebi wà débi wá bá mi ilé làpò tí ń jókòó dèdè àwọn ọmọ ìkáre láyé búrẹ́dì bọ́yìn máa ń gbé wá rèé àbí ẹ̀ àwọn ni wọ́n jẹ́ kébi pa mínú ilé ṣùgbọ́n kíní kíní kan tó dàbí ẹgba tí wọ́n fi ń ná àwọn ọmọ ilé ẹ̀kọ́ èyí náà. àwọn ilé irú ilé ìgbà pé méjì nílé bí ó pààyàn fún un. ó padà já lẹ́nu ilé yìí ni tó ti gbọ́ lọ́kọ́ òde kan abàmì wà á jáde kúrò nílé yìí. mo fẹ́ ra good mama. mélòó mẹ́ta ẹ bá mi tọ́jú ṣéǹjì mi o. gbẹ́lẹ́ máa wá gbà. ó bá ti yá máa wá gbà ó sì ó dà kò sí wàhálà àkúṣe ẹ̀ṣẹ̀ wọ́ ni. ó bàjẹ́ bí owó kò ní kíyàn. ìyálẹ́gbà. kí ló dé. ìyálẹ́gbà. kí ló dé. máa máa jájú mọ́ ó dẹ̀ mọ̀ pé wọn nìkan náà mo fi ń ṣojú lónìí lẹ́yìn báwo la jẹ́ ọjà ìkú tẹ́tẹ́tẹ́. ló ah, ah. dáa èmi tí ẹ̀yìn kọ́kọ́ wò pé bóyá kájọ wá sọ̀rọ̀ lùyìn ní lùyìn á ibi tí lùyìn lọ òye èèyàn. tújú ká o ti ń lejú mọ́ mi dáadáa. ìlejú tẹ bá fẹ́ ni kẹ́ ẹ sọ. Ah. àwọn ọmọ tá a lè ra nǹkan fún òsì ní. ẹ mú ti nǹkan kan ní mò ń létí kí headmaster dé. wá dé láyọ̀. ọmọ kò ní gbèsè ló lé wa lọ. kó kàn mí ẹ dákun bá gbọ́jà mi. owó rí ọjà rẹ ni wọ́n sọ mí di dàbí mi ṣe dà. sórí nínú ilé ìwọ nìkan mo pọ́n lébi àmọ́ gbogbo nǹkan tó ń ṣe mi ò fẹ́ jọ fún mi ní gálà méjì. headmaster nìkan ni mo lè tajà fún. òun náà gangan ló jẹ mí ló ìrọ̀lẹ́ ló fẹ́ wá fún mi lóhùn ẹ̀. ẹ tó bá dé ní kẹwàá rajà. ìyàlẹ́ gbà. n kò gbọ́. jọ ibi àárọ̀ ibi alẹ́ ò pa ẹ. ẹ lè gbọ́ gun. tẹ́ bá fi ọwọ́ kàn tẹ́ bá fi ọwọ́ kàn ẹ rí nǹkan. ẹni tí kò jẹ́ kó máa rojú kó fẹ́ kó máa ṣọ́ọ̀bù láti ní. ayé fàmílédè kí n ti tọ́. ẹ kú mo kú kí torí ẹṣẹ nu gbọ ọ̀rọ̀ ẹ ń wọnú lé lọ́sìn. ẹ ká sùn. mi ò ní ìdí kíkí ẹ mọ́ wo mi ìfẹ́ kéèyàn máa pọ́nyàn lè kéèyàn máa pọ́n rẹ̀ lè sọ fún ọkọ ẹ headmaster tó máa ń ṣe fìlà pẹ́tẹ́ kí yẹn mm. ṣé kò mọ̀ owó létí dì o ò lè mọ torí alábòsí ní tó bá yẹ pé ẹjọ́ fẹ́ ṣàbòsí pẹ̀lú àwọn obìnrin tó kù wà á mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣógbọ́ sọ fún un ní mm. mo ní kó gbọ́n olé mi fún mi tí ò bá mọ́ olé mi ẹ máa kàn dínú yọ̀ ṣé o ti gbọ́ èmi ò ní kẹ́ ẹ má ṣe jẹ́jẹ́ o torí rírọ́ náà dẹ̀ ní ẹ bá fẹ́ bèbú sẹ́ mo bẹ́ẹ̀ ṣe máa ń kóra yín jọ nínú ilé sọ fún jíṣẹ́ mi fún kẹ́kọ́ wo mi wá àbí bẹ́ẹ̀ kọ́ màá lé yín kúrò lé. ilé mi mo wà èmi mo kọ́ lé mi tẹ́nàtì tí kò bá tẹ́ lọ́rùn kókó. kò sí ìròyìn gidi kan mọ́tà ń gbọ́ lórí rédíò àfi nǹkan wọn èpo wọn oníkálukú ṣàǹṣe lè tóhùn. ẹni tí ó bá jẹrẹ sí gan sí gan olówó ẹ̀rí bákan gàrí gan ò tiẹ̀ ṣe kọlù mo dọ́dọ̀ ya bídèmí wá pé ike ọ̀dà kan ẹgbẹ̀rún méjì ni ẹ wá ẹ wá bọ̀dà ẹ wá ẹ wò mo mọ̀ kó tuntun múra tuntun gara o ti ń jáde lọ́sìn àmọ́ mi ní pé o má jáde o ṣe olówó ọ̀nà mi wo bí wọn ò já náà yìí rí látìgbà tí a ti kọ́lé orí tiẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìtàn burúkú orí ẹ ló ti bẹ̀rẹ̀ o àmọ́ tó bá fẹ́ kí tàn yìí parẹ́ kò tiẹ̀ ní parẹ́ náà tó náà ti já àmọ́ kò wá nǹkan máa ń gbénu lè wá máa jẹ́ nínú owó náà ẹni tá yóò bá wọ́n ti ní kí n má ṣépè mọ́ àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣépè má ṣépè torí gbogbo òṣìṣẹ́ àbámi sẹ́nu lẹ̀ mi ò owó náà mi kọ́. you this old man and why are you shouting like non-entity also i have told you several times pé kẹ́ má máa sìn mí lówó lọ́jọ́ friday mo abẹ́ ẹ fẹ́ sọ pé ẹ̀mọ́ kò ní ní jimoh and mo ti fún ìyàwó mi lówó so ẹ wọlé lọ kẹ́ lọ gbowó lọ́wọ́ ah! <laughs> tangana èmi ló máa sọ̀rọ̀ sí lórí ilé mi lórí owó lẹ́yìn lórí owó ilé mi náà ìwọ ọ̀rẹ́ mi síyàwó ẹ àbí ẹ arábùgbẹ ẹ wá gbà mí ẹ gbà mí àbẹ̀wò ló ṣe yín gan wọn máa ṣe èròǹgbà mọ nílé àbí kí ni mo fẹ́ léyìí. pupa là ń tà ọ̀rọ̀ kan wo bí òṣì tí wèrè tó kọ́ já lọ yẹn tó ṣe yẹn má bá mi dánwò nínú ilé mi o ẹ lè sọ pé mo jogún lé mo gbà o mo gbà pé mo jogún lé ní àwọn tó kọ́ lé ìnáwó ládùn kan tó kọ́ o gbogbo owó tó yẹ kẹ́ kúkú fi jẹ nǹkan gidi ẹ ti fi wo ìyẹn ò ti yẹ kàn mí máa pupa sáwọn tó fẹ́ lọ́rùn àmọ́ wo owó náà ni wá fi bá mi ṣeré o bó o bá fowó náà bá mi ṣe mo lè sọ pé kémi ẹ já tó bá ṣe ń já náà torí náà máa fowó náà jẹ mí yà ṣọ́jú gbọ́. sọ fún pé efe le efe. ìyálẹ́gbà ṣáájú wa o. ẹgbàá sẹ́wà kú àtàárọ̀ bóòní bóòní iṣẹ́ lè bí. mo ń gbárùwò ìlànà ìgbà yín pa láàárọ̀ yìí tó dé ń fẹ́ fún tóo mo rò bí wọ́n pọ́ sí yọ gbóhùn kọ́ wọ́n bá yín fowó ná èmi kan tí mo jẹ́ ìyálẹ́gbà gan kò sanwó n kò sanwó rí. ìyálẹ́gbà don't mind that old fool tí kì í bá ṣe pé mò ń ro ti level education mi papọ̀ mọ́ impact mi nínú community yìí tí mi ì fẹ́ kí reputation mi kó bàjẹ́ if not so nǹkan tí mi bá ti fojú máa yẹn rí nínú ilé yìí kò kò bá gba ọlọ́run lọ́gà and also adẹ̀gbọ́ pé bàbá bàbá ẹ̀ ló kọ́lé yẹn bàbá ẹ̀ jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀ òun náà tún wá jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ so nǹkan tó fẹ́ parẹ́ lé lórí nìyẹn. ẹ bá ti bá a pò wèrè. ẹ mi ò gbọ́dọ̀ tí wèrè ò gbọ́dọ̀ máa di méjì. gbogbo wọn ìṣe yẹn aṣọ orí burúkú ni ẹ bá ti bá a pò wèrè. <coughs> ẹ ṣe rí ìpàdé tí mo pè é ká má bàa tẹ̀ lọ́wọ́ ara wa ní àdẹ̀mí tẹ́ lọ́wọ́ ara wa ṣe rí gbogbo ohun tí bá sọ ń bì báyìí òun la bẹ́ gé ṣé ń gbọ́. bàbá lọ́lọ́ àwọn ah, ṣe èèyàn bàbá lọ́lọ́ sídọ́ sídọ́ ṣe rí ìpàdé tí mo pè mépọn jẹ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látọ́rí títí ẹ̀ ṣé o rí gbogbo ọkùnrin tó gbé wá sínú ilé ò lè sọ lé dìdàkudà mọ́ mi lọ́wọ́ hmm? mo mọ̀ pé nínú ọ̀bì ni ẹ́ ó mọ iye ọkùnrin tó ti gbé wá sínú ilé ó ti tó fifteen ó dẹ̀ lè sọ lédi ilé aṣẹ́wó mọ́ mi lọ́wọ́ abẹ́ta kò kọ ẹrù ẹ̀ kó jáde kúrò nílé yìí yìí ní sọ́jú bẹ́ẹ̀ lọ. àjàlá travel lóòótọ́ ẹ̀ jẹ́ wá lówó ilé o àmọ́ kẹ́ máa lóṣù mẹ́ta níta kẹ́ máa lọ́jọ́ mẹ́ta nínú ilé mi ìfàyè gba nọ́sẹ̀nsì yẹn o ṣé o gbọ́ ṣé orí tó bá dìgbọ́ tí SARS tàbí EFCC wá ń kan lẹ̀kùn mọ́ mi lórí pé wọ́n sọ pé o gbé cocaine torí oríṣiríṣi ẹrù lẹ̀ gbé wọlé àmọ́ oríṣiríṣi nǹkan tó wà ń bẹ̀ so tẹ bá sì mọ̀ pé ẹ ṣetán láti gbénulé abẹ́tàkẹ́ jáde ẹ ẹ ìyàwó tíṣà ẹ ìwọ náà dáa díẹ̀ tá a bá torí iṣu jẹpo a máa torí epo a máa jẹṣu a ní tìtorí ìtẹ̀fíṣọ́ kọ ẹ. ìyálẹ́gba ìgbéraga yìí ni ó ba tọ̀tá ìjẹ́ wo bí sórí iye owó iná tó ń san fún un lé òun ni wàá máa san fún ṣọ́ọ̀bù náà kí ló dé tí kí ni ṣe ṣe kí ni o mọ iye bíìlì tó gbé wá ní àbí ní gbogbo ra ni wo gbogbo akódìjà o lè fẹ́ rú ẹ o. ẹ pàtẹ́wọ́ òṣì dáadáa ṣe gbọ́ ẹ pa nǹkan tí mo fẹ́ bá wọn sọ nìyẹn o iye owó ilé tó ń iye owó náà tó ń san nínú ilé òun ló fẹ́ máa san nínú ṣọ́ọ̀bù kó gba kó dì í jà ọ̀rẹ́ mi bí ọ̀tá ọ̀tá mi bí ọ̀rẹ́ headmaster ẹni burú mọ̀ ẹni máa sọ fún lọ sídọ̀ á dáa fún ẹ. wo eh, èèyàn ni wọ́n má sùn mọ́ àwọn èrò <laughs> eh, ìdúró báyìí ìwọ yá yìí kó o lè ṣiṣẹ́. má dàrí kan tẹ́yìn lò pọ̀ kú gbàgbé yín àwọn gbàgbé yín ẹ̀yìn ìmọ̀ yín kú jọra èrò yín kan náà bákan náà dé tí wọ́n rí wọ́n tiẹ̀ o ti fẹ́ ìbọn náà fẹ́ sọ lé ìdílé aṣẹ́wó mọ́ mi náà bó rí oríṣiríṣi tó ń gbé wọlé ni mo rí o o de dẹ̀ lè bá ilé jẹ́ mọ́ mi ìwọ ò bá sọ̀rọ̀ gidi ọ̀rẹ́ rẹ̀ dẹ̀ pera yín máa bá sọ tọ̀rọ̀ tí ẹ́ńjìnì ẹ̀ bá kú sórí bóòtù ẹlòmíì lórí ṣíìpù ok tó bá jẹ́ titi ẹ náà ni àjọ máa mọ̀ létà ẹ ìwọ bí ó mọ̀ pé wọ́n gbé mi àti àkìntẹ́ nira wá nínú ilé tó ṣe fìlà pẹ́ẹ́kì. àbára ń lọ. òun ah, ìwọ ṣá máa ń fẹ́ kà mí lọ sí dọ̀gba. <laughs> ìwọ mẹ́tọ̀ ìwọ mẹ́tọ̀ ìwọ mẹ́tọ̀ ó sì ń gbálẹ̀ nulẹ̀. bàbá mo gbà o mo gbà eh? o. mo gbálẹ̀ o bàbá. Ah. mo gbálẹ̀ o. Ah, ah. ṣé ẹ kó máa gbálẹ̀. ẹ̀yin obìnrin tẹ wà nulẹ̀ one two three four uh, useless. ṣe láti òní yìí lọ sídọ̀ o gbọ́dọ̀ gbálẹ̀ mọ́ àti bò ń sanwó agbálẹ̀ àti bò gbálẹ̀ má gbẹ̀yìn wa láti ta jẹ́ kó máa gba tán báyìí fẹ́ ṣe àwọn náà èèyàn ni wọ́n tíṣà àti láàwí ẹni burú mọ̀ ẹni tó máa sọ fún ló ń wá ṣé orí wọn tiẹ̀ ṣé o mọ̀ pé gbogbo ṣọlẹ́ ṣáláńgá tá à ń kó lóṣooṣù méjì méjì ìwọ ló ń fà inú ẹ̀ ń pẹ́ kú mọ̀ pé bó ṣe jókòó yẹn inú ti ti máa máa lọ ẹ o fẹ́ tọ́ílẹ̀tì ìwọ ọmọ gidi wọn wà lórí o máa ń disappoint mi. kí ló ṣe yẹ kó wà lórí ìdúró ni. Ah, mo fà wọ́n pé kó tenant ni wá kọ́. á yìrọ ẹ kó ẹ kó eh? tenant. àbálá lọ àbálá lọ. ẹ headmaster ṣé o fẹ́ gbéyàwó ẹ̀ nàbí kíyàwó ẹ gbé kéèyàn gidi rá ìjókòó. fóònù ẹ̀ sórí. ẹ lórí gbòǹgbò ta ló ní béèrè. oníbèrè ìwọ ni ìwọ ìwọ ẹ ẹyin méjèèjì náà ni ẹ ìbéèrè tí wọ ni béèrè lọ́wọ́ ẹgbẹ́ máa ta ẹ Àjàlá béèrè lọ́wọ́ ìyá nígbà yín jọ dúró tíra yín gbogbo béèrè tẹ bá ní ẹ béèrè lọ́wọ́ ara yín. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílé wa àìtó ah, bá ara ẹni sọ̀rọ̀ ká má bá ara ẹni sọ àwọn tó wà tó ń ṣe tó ń bí àwọn gbogbo ẹni tẹ́ bá dẹ̀ ń lògò yìí àbòsí máa ń pọ̀ lọ́rọ̀ yín headmaster ojú ẹ̀ ń wòwò kú wò. you this man i don't really understand what you are saying. ojú yìí ó padà fọ́ tó bá tó òyìnbó òṣì sọ òun wo nǹkan tí ò yẹ kó máa wo headmaster òun wo nǹkan tí ò yẹ kó máa wo. kí ni mò ń wò tí ò yẹ kí. òun wò di ìyàlẹ́gbà. ó dẹ̀ lè fọ ojú ẹ ṣé ó possible kéèyàn lérò funfun lórí kó má ní ọpọlọ. can you imagine this old man èmi tí mò ń lògò níbo ló ti rí lérò pé mo ráyè láti. àwọn baba ńlá kú ẹni ò lọ́pọlọ sórí wo bí mo ní kí n ra bẹ́ẹ̀ ṣe lẹ́rọ̀ ni àmọ́ ibi tọ́rọ̀ ẹ dé báyìí mo rí i pé àfi ká fẹ́ yan kan tán. èmi wò di ìyálẹ́gbẹ́. bẹ́ẹ̀ni o rò pé tó bá gbé gòṣì sójú tó ń wo rò pé mi ò mọ ni mo rí ẹ wàá máa ṣe wàá máa ṣọwọ́ báyìí wàá máa ṣọwọ́ báyìí. ah can you imagine which kind insult is this the old me adúrú mi eh? pẹ̀lú bí mo ṣe kàwé ṣé ìdí ìyálẹ̀gbà ni mo wá sínú ilé ìwà ah ṣé irú ilé ìgan ló yẹ kí but ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn so irú allegation yẹn don't ever in your life láti fi kàn mí mọ́ do you understand. okay èmi náà wá rí pọ́ ọ̀rọ̀ ìgbà lásán mọ́ ọ̀rọ̀ ìgbójú lásán robi òyìnbó òsì náà ló wá máa sọ àmọ́ bó bá lọ gbóyìnbó wo mo èmi náà gbóògùn bó bá ṣọ́ra ń gbà ní nǹkan. Oh, oh nǹkan tẹ́ ń try láti sọ ń sìn ni pé ẹ̀yin ní oògùn let me tell you the fact kò sí irú oògùn tẹ ní tèmi ò ti kà mọ́wé i the headmaster ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín i have a lot of things to do ẹ má ever ẹ má ever. pèmí sí lọ́rọ̀ tàbí tàbí báyìí mọ́ bí yóò rà sàn. ẹ o tún lọ wájú o lọ kúrò wájú ojú ọlá pé wéyí òṣòmi tó bá yẹ kó ṣomi ni mo mọ̀ pé tí n bá fún sẹ́nu tí bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ o tiẹ̀ ti lọ nìyẹn àmọ́ ìwọ wàá lọ wàá bá mi oríṣiríṣi àtọ oríṣiríṣi ìwà. Ah, ó lè wà di tírátíra báyìí. ẹ̀wọ̀n lágbára àwọn aráalé ń kọ́. ìlàfíà wà o. ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan. ẹ̀wọ̀n mo fẹ́ wọlé. ẹ wá. ìwà ṣé kò sì ṣá. n máa fẹ́ fọ̀rọ̀ kan lọ yìí máa ní. kí ló lè fà á kí àgbàlagbà méjì máa ṣe gbọ́n mi sí omi òtó. àgbàlagbà ọkùnrin méjì. bá a wà. àgbàlagbà ọkùnrin mi ò tó. bẹ́ẹ̀ ni kò yé mi. àní pé àgbàlagbà méjì mo pé kán máa jà kán máa tahun síra wọn. ẹ̀wọ̀n yálẹ̀ gbà kò yé mi ayé mi mi understand nǹkan tẹ̀ ń sọ kò yé mi. ìlù kan ń dún lábẹ́lẹ̀ inú ilé yìí. ṣé nínú ilé yìí náà. ìlù kan ń dún lábẹ́lẹ̀ tó bá fi lè jáde síta gbogbo yín pátá lẹ máa jó ṣé nínú ilé yìí náà ni. bá a wà. ẹ mi ìmọ̀ ọdún tó ń dún lábẹ́ ló ti rẹ̀ mí látàlọ́ ah. mo ti wà nínú traffic mo fẹ́ lọ wọ̀ ẹ̀ bàbá láńlọ́ọ̀dù àti headmaster wọ́n ṣe rí pé mò ń gbọ́ wọ́n ń sọ láàárọ̀ yìí mo gbọ́ mú mọ́mọ́ rẹ kẹ́ni mo rẹ kẹ́ni àmọ́ wọ́n máa fi di ìdálẹ̀ wọ́n máa fi di ìdálẹ̀ nù léyìí wọn ò ní dúró wò tán mi ní sójú bẹ́ẹ̀ lọ. Ah! ó ṣàkàn ó yẹ àgbọn kankan ìgbẹ̀dọ̀ eh, ọ̀gbẹ́rún kárí láyé. bàbá bàbá. sí ah, dọ́rẹ̀ẹ́. Ah! sídọ́rẹ̀ ọmọ ìyá yìí sídọ́ọ̀fù ọmọ tó yá yìí ojú ẹ̀ ń dá ìwọ dá ìwọ dá wàá dẹ̀ sóríire òkórire ah, àwọn kan nulẹ̀ wàá sóríire sí ọwọ́ ẹ̀dùn. nǹkan tí mo jẹ kù lé lé o. o tún o ṣáà ń bà mí jẹ́ o tún ṣe bó ṣe máa ń ṣe ṣàyíìdì o ti ń bà mí jẹ́ ìmàlédàgbé sídọ̀fù ah! ọmọ atọ́jú wọn náà oh. àbí ká lé àwọn tó kù kúrò nílé ọ̀dọ́ wa ni. àbí wọn jáde o àwọn gbogbo ẹ̀ ọlọ́run láìkí ibi tó máa máa fọwọ́ sí o. ó tọ́jú mi ní nǹkan tó ń ṣe ló fà á. àìjà yìí lọ bàbá èmi mo nílé ìwọ máa pàṣẹ. ẹ máa gbádùn gan o. tí bá ti ń lọ tí bá ti ń bọ̀ bá àná máa ẹ máa máa gba kíso kíso. ọmọ yóò kíso kíso sídọ̀ọ̀ bàbá ni bàbá òyà ìbílẹ̀. bàbá mo fẹ́ sáré ṣáṣẹ́ kan jàpá irú yìí fún wa ṣàṣẹ bàṣẹ jẹ ẹyin tó kùnú lé ẹ ní mí. ìpolówó yìí pọ̀ ẹni master ah, ah, mo ò eléyìí lọ́pọlọ àwọn tí orí tó bá jẹ́ ti ìnàgbọ̀n ṣọ̀ṣọ̀ tí mo nínú ní kó ń lọ ní lọ́pọlọ báyìí yóò máa máa jẹ́ wọlé irọ́ ni ọmọ ó lọ́pọlọ bí ó lọ́pọlọ bí. ẹ ká sùn lọ. ah ah kásìkò mo ti fẹ́ yẹ náà tẹ̀lé jókòó jókòó mo ní kí n máa gbọ́ bó wà ní gbogbo nǹkan. Ah, ojú yìí. ṣọwọ́ mi ń gé ẹ̀jẹ̀ ni. ọkọ mi ní kó tó jáde láòrè ó ní kí n kó owó lé oṣù mẹ́fà wà fún yín ó ní kí n kó owó lé oṣù mẹ́fà wà fún yín so owó lé yẹn ni mo kó wá fún yín. oṣù mẹ́fà péré. bẹ́ẹ̀ ni. ọkọ ẹrin mi fín o ọkọ ẹrin mi fín kò ń jẹ́ ti bàbá tọmọ kó má làlà ó ń kọjá ààyè. ẹ má bínú kó tíjọba sọ ilé ayé dà ní kọ́lọ́ọ̀ṣà ni wọ́n. ìjọba ni ó ti dà oṣù mẹ́fà ló ní kókó fún mi rẹ̀ ah, kí n sọ pé ó fẹ́ jọlá àti tiẹ̀ tó dé ìwò kí n bá ní parọ́ fún un. oṣù mẹ́fà gbogbo nǹkan tá a ní ká máa ṣe fúnra wa yìí tí wọ́n bá gborí dúró ń sìn ó yẹ kí wọ́n máa béèrè nǹkan kan lọ́wọ́ tèmi kó tó dìgbà. bí ti báwo. owó ilé tẹ̀ ń dara yín láàmú ọwọ́ ọ̀fẹ́ ló yẹ kó máa bá wa. tí mo bá ṣe bó ṣe yẹ kó ṣe. abẹ́ mo pé ìyàwó ilé ni mí mo jẹ́ fẹ́ ọkọ mi máa. ọkọ lélè mi náà ọkọ̀ lélè mi náà á ní kó gbọ́ ohun tá à ń sọ. <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn kò sí wàhálà owó ilé tí mo kó wa ẹ ní gbà bẹ́ẹ̀ ni give and take jẹ́ la máa fọ̀rọ̀ yìí ṣe. Ah. àmọ́ ò bá jẹ́ kí n gba ilé ìsọwọ́ ná ká tó mú ọ. ẹ lè gba ilé ẹ jẹ máa kọ owó ọdún márùn fún mi. <laughs> márùn yẹn ni mi fẹ́ márùn pọ̀ ó dà jẹ́ ká ṣe lọ́dún mẹ́rin. mẹ́rin ṣá. yá ṣe ó dà kò sí wàhálà gbà yẹn àmọ́ ilé yìí o ẹ lè gba ilé yìí. sọ̀rọ̀ tí orí irú ilé yẹ kó jẹ kó wà lọ nítorí àkọsápò yẹ kí ah, n kọ́ yẹ kó wà lọ. bàbá àní ẹ fi ilé yìí lé. já ti gbà mí lọ́wọ́. Ah, ah, bàbá bàbá. bàbá o. kò lè wá òun ló yọjú ṣéṣe ti ṣe mọ́nu ilé àmọ́ o bàbá ẹ máa kọ rìsíìtì yẹn fún mi kọ́kọ́ mi tó dé láago márùn-ún ṣe sùúrù rìsíìtì tó ń sọ yìí lọ́sí pé ẹ̀kọ́ tí wọ́n á jókòó wọn á gbàdébùn kì ṣe pé mò ń bẹ́ẹ̀ sí ti

àti òwúlò fúnra wa èmi mú nílé kò sẹ́ni tó fẹ́ bí. Ṣadé àdúgbò lọmọbìnrin wa gbà lọ báyìí. kò dẹ̀ kí so onírìnkúrìn báyìí níbo ló wà lè gbà lọ. bó o ní. Ah ọ̀gá akọ̀wé gbogbo ẹ̀ là ń jù sí yín bá ṣe níwájú láti ní tẹ̀yìn kò kúkú sí ìkọ̀kọ̀ akújù sí yín ẹ̀kùn hàn sẹ́ẹ̀rọ mọ́ ni. ìyálẹ́gbà. èmi rè yẹn o. ìyálẹ́gbà. èmi rè yẹn o. ìyálẹ́gbà. èmi rè yẹn o. ẹ̀yin náà rí mo rí gbogbo nǹkan tẹ̀ ń jù. ojú mi ló gbó ẹ wo o kò dẹ̀ sọ́bẹ̀ yín kò lè ṣe ìyálẹ́gbà ìmírè yẹn o nǹkan wà ń bẹ̀ lóòótọ́ sórí gbogbo nǹkan tó ń sọ kò sí eléyìí tèmi gan tí mi understand do you get me right because gbogbo àwọn àṣà gbogbo àwọn ara tó ń jù sí mi yẹn body language la máa ń pè so gbogbo ẹlẹ́mi náà ti ṣe kí ni mo ti kà mọ́wé ṣùgbọ́n mo understand ẹ ẹ ṣùgbọ́n rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi táwa yìí sìn àmọ́ àwọn tó ń wò wá tó ti yẹ ìwọ máa lọ màá padà wá rí ẹ sórí gbàtà bá pàdé yẹn wàá mọ̀ pé mi gan kí ni mi ò kẹrẹ̀. wàá mọ̀ bá a ṣe máa ń yẹ ju nǹkan tó sọ fún mi yẹn èyí gẹ̀ẹ́tì. ẹ má jẹ́ òpẹ́ o. ìyálẹ̀ gbà. ẹ ṣeun. ìyálẹ̀ gbà. ìgbọ́ ìmọ̀ àwọn pọ̀ jù ṣe bọ́ wọn. ìyálẹ̀ gbà o. Ah, headmaster bó ni ẹ káàárọ̀ adẹ̀kwanẹ wà. bó ni owó ilé àtọwọ́ náà tí mo bá yín sọ ni. Ah, ìyálẹ́gbà eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá a bá pẹ́ lérí mi èsìkèsì máa ń bà níbẹ̀ mi ò tí ì lówó tá a lè fi sanwó. bó o lẹ ti ń ṣe báyìí. ṣùgbọ́n ah. eh, gbélé gbélé eh, ẹ̀fẹ́ léhùn sówó ná so a mọ̀ sọ̀rọ̀ owó lé tó. tó bá dalẹ̀ ẹ lọ rí ẹ̀bùn rẹ̀ ẹ fi sọ́kọ̀ ó ń ṣe kókó o ẹ ṣeun bàbá mi mi ní wáyé tì. àwọn aláàmọ̀ gbóòó ni a kó ojúmọ́. ìyálẹ́gbà gbóòó owó ìmọ̀jẹ yìí mo wá fún yìí owó náà. Sandowu. Maybe one thousand one year you dey. Mú lọ kó tẹ́ bọ̀, ṣé bó ṣe jẹ mí lówó ni? Oníwàkiwà, àwọn oníwà dáadáa, wọ́n ti dàpọ̀ mọ́ra wọn. bọ́ọ̀lù ti rówó yẹn. ṣé wọ́n wá owó ni. no mi ò wá owó i just want you to listen to me and answer my question ibo lo ti rí owó yẹn. ìgbà tó ti wọ́wọ́ ò ní láti béèrè owó lọ́wọ́ mi you know what hey. Eh. there is something in that money tó ń bá fún mi so mi ò ṣé o rajà ó gba change ni or i don't understand. ṣé owó tó wà lórí tébù ni ó ju owó téèyàn rajà téèyàn fi gba change ok eh. ṣé ó ti tó kó máa fún mi lésì kò sí bá mi sọ̀rọ̀ yìí. tó ìbéèrè tó béèrè ni o. ok kò sí problem yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn. headmaster ṣé kò sí. ẹ owó tí mo fún ẹ lánàá owó tí mo fún ẹ lánàá kí ló fi ṣe. ojú ẹsẹ̀ ni mo ti lọ fi sanwó lọ fún bàbá láńlọ́ọ̀dù o owó tí mo fún ọ sanwó fún bàbá láńlọ́ọ̀dù. ẹ eh, kó dàgbà yẹn eh, tí dèdè street kẹta gan mo ti lọ mú fún bàbá láńlọ́ọ̀dù kò pẹ́ rárá rárá ṣé kò sí ẹni wá béèrè. kò sí nǹkan kan kò sí nǹkan kan má wọrí ah. má wọrí kò sí nǹkan kan má wọrí. gbara arúgbó rẹ kàn fún kàn fún bákan bákan sáré da tara mi. bàbá bàbá. kí ṣé wúwo tẹ fún mi o ti fẹ́ dá wàhálà lé láàrin ìgbà wàhálà bíi ti báwo. Ah, níbo lẹ́yìn ti rówó. owó tí mo fún ẹ. bẹ́ẹ̀ ni. ìkọ́nà àwọn tẹ́nàntì náà ló fi sanwó náà. Ah, bàbá ẹ jọ̀ọ́ torí ọlọ́run nǹkan tẹ máa sọ ní ìsìn ẹ máa sọ pé ẹ wá owó ni o tó ló ti fẹ́ fa wàhálà gidi lẹ̀ láàrin mi àtọkọ mi mo lọ ọgbọ́n fún gan ni pàápàá. lórí owó yìí. bẹ́ẹ̀ ni o mo lọ ọgbọ́n fún ni o. ó èmi ò wà ní jẹ́ kéṣù ṣẹlẹ̀ láàrin eh, eh kí n pariwo pé mò ń wá owó. bẹ́ẹ̀ ni kò tẹ máa ṣe nìyẹn. ìyẹn kéré sójú gbọ́. ó dà ilé ò ní dàrú. àmín o ṣe o ṣe. a ah, ah, mú nǹkan lé kúkú. Ah, wọ́n ti ẹ̀yin wèrè tí mo gbé lè fẹ́ bọ́ o ẹ̀yin wọ́n mọ àlè tẹ́gbẹ́ lé lọ́ọ̀mì ẹ̀ bọ́ síta ẹ̀ bọ́ síta ìyàwó wèrè ìyálẹ́gbẹ́ òṣì ẹ̀ bọ́ àwọn tẹ́ran mérò bàbá kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ń pa. kí ni ò ní dé kí ni ò ní dé. ẹ jọ bàbá kí ló pariwo báyìí. tí o bá nídìí obìnrin ò jẹ́ kúrò tí o bá nídìí mi ò ní gbẹ̀yìn jáde. ẹ wo bí ẹ lè máa wò pé mò ń pariwo ẹ mò ń wá owó. bàbá èló gan lẹ ń wá. owó tó tóbi ni mò ń wá one thousand naira. kí ni. bàbá one thousand naira. kò ń ṣe owó. bàbá wọ́n tẹ̀sán torí ẹ̀ pariwo báyẹn. kò tó torí. ni wọ́n dín stop ẹ̀ tẹ́ ìlera wa tá wà nílé ló dà mí sí o ìwọ ah, ah, dẹ̀ ń bá sí gbogbo àwọn èèyàn nínú ilé báyìí torí one thousand naira irú yìí òkú bóyá òun bímọ sí tòsí o bí kẹ́ bímọ sí kàfàṣà kẹ́ bímọ sí kàdúná kẹ́ bímọ sí gúdúgbà ṣọ́ ara ẹ̀ wọ bàbá yìí. bàbá tẹ bá ti máa jáde nínú ilé ẹ máa ti owó bọ àpò yín dáadáa ṣe bí gbàdémi fẹ́ lọ dáná lẹ́kùlé ni mo rí owó ní passage mo jẹ̀mú àmọ́ mo lè pariwo pé ta ló lówó tó ra pọ̀ nínú ilé kó má yẹ pé ẹni tó lówó kọ́ ló máa sọ pé òun ló lówó ẹjọ́ owó yín wọ́n délé owó yín rèé wọ́n wọ́n náà mọ̀ pé àwọn olè lẹ́jọ́ ń gbé torí ẹ̀ ló ṣe lè pariwo ẹ̀ o ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ wò ọmọ yìí ní làákàyè tó orí padà sí lọ́wọ́. Ah, sit down. báwo aláàlọ sit down. wo bí wo bí mo ń pọ́n ẹ lé àmọ́ ò fẹ́ gbà pọ́n lé mọ́. bàbá kí ló tún ṣẹlẹ̀. ní òní ṣẹlẹ̀ ìwọ náà wo oṣù tí ń parí òní sanwó ilé ẹni. bàbá bọ́tẹ́mọ pọ́sùlà ni wà náà. gbogbo nǹkan tá à ń press these days kò sí kankan tó click. ṣé nǹkan tá à ń press lèmi fẹ́ jẹ ṣé nǹkan tó fẹ́ yú èmi nìyẹn ni ṣé nǹkan náà gbogbo nǹkan là ń tàn press kò sí kankan tó ti click báyìí bàbá tó bá click máa ṣe normal fún yín. tó bá click máa tó jẹun. sídọ̀ máa padà bójú ẹ jẹ́ mo ń pọ́nlé òfẹ́ gbà pọ́nlé mọ́ wá nǹkan ṣe kí ni mo sọ. ẹ ọ mo ti gbọ́ wá nǹkan ṣe wá wá nǹkan ṣe wá ṣe àtúnṣe tí mo yín sọ fún ẹ. aṣọ ìyá tètè gbẹ. ohun ẹ̀rí ẹ̀ sọ ìwà bàjẹ́ la fi ṣohun ẹwà ooo. láńlọ́ọ̀dù wa ni ẹni tí kò bá tẹ́ lọ́rùn ẹni kò bójú. ilé ni mo wà. ìgbọ́jọ́ yìí dúró lé ní o. tẹ́nàntì tí kò bá tẹ́ lọ́rùn kó kó bóde ó kó tó fẹ́ lẹ́nu jù láńlọ́ọ̀dù lọ. sọ fún pé efele efele efele efele efele efele jẹ́ ń gbádùn ló máa gbádùn èèyàn tí ó jẹ́ ń gbádùn kò ní ní sinmi ah. ooo. Oh, oh. ìdùnnú mi ló sá síbí ah, ah. <laughs> ó nà tẹ́tẹ́tẹ́ ọmọ ìyá yìí eléyìí náà tó dùn jẹ́ ń jókòó kí kúkú máa wò dáadáa. àbí pọ́n ló wà lórí ìdúró. ẹ wò ẹ wò bó ṣe tẹ́tẹ́tẹ́ sọ̀rọ̀ mi ò ní ẹ́ ó bá mi gbé síbi tó dáa síbi tójú mi ti ká ẹ́ ẹ wo nǹkan lórí òkun ọmọ ìyá yìí ìyàwó headmaster á lo ra wa pẹ́pẹ́pẹ́. Ah, ah. báwo ni ìyàwó headmaster ṣe wá sá kọ́mú síbí. gbáwọ́ kúrò ń bẹ̀ gbáwọ́ gbáwọ́ kí ni sórí ẹ ló sá sí kí ni titi ẹ pẹ̀lú ẹ. àpẹbi tó sákọ́ mú ìsí ọ̀dà. ẹ kí ni titi ẹ ibi tó òrùn ti ń ràn ló sá sí yẹn tó bá ní kó gbé síbi kò sóòrùn bẹ. Ah, ah, ojú yẹn tó máa kó pin. èfi ilẹ̀. àbá yín sọ ní sẹ́ ẹ̀ gbọ́. gbẹ̀ẹ́ kúrò ń bẹ̀ wọn ní ká dùnú ẹ lọ. jẹ́wọ́ jẹ́wọ́ ẹ ṣe bí ìgangan fẹ́ kó káko kúrò nìyẹn wọn ní ká dùnú ẹ kúrò kó kúrò ń bẹ̀ kó kó sì kúrò ń bẹ̀ kó wọ́n kó kó kó fún mi. wọn ní ká dùnú ẹ lọ oje. ohun ẹ̀rí ẹ sọ ìwà bàjẹ́ la fi ń ṣohun ẹwà ooo láńlọ́ọ̀dù wa ni. sílọ wá wá o ti ń gọ̀ sí mi jù ìbàjẹ́ ojú fẹ́ sọ pé òrì mi ń bíbà yìí. mo rí yín bàbá mo rí yín ọmọ pẹ́ focus ni o. ọmọ pẹ́ focus ìbọn focus ni mo kéré jù fún ẹ láti rí òtún lè kí mi mọ́ sídọ̀ bó ti ń darapọ̀ mérò o ò fẹ́ jẹ́ èèyàn mọ́. ẹ má bínú bàbá. ṣé o mọ̀ pé jẹ mi lówó lé oṣù kan báyìí ẹ mo mọ mo mọ bàbá. o mọ so o mọ mọ ni. bàbá mi mo mọ ẹ̀yin náà mọ̀ pé mo ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé gbogbo nǹkan tó da, tó dáa mo máa ń ṣe fún yín tẹ́lẹ̀. ẹ ò gbọ́ nǹkan tó fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ mo ti jẹ yẹn mo ti jẹ kọjá mo tiẹ̀ ti yàgbẹ́ bàbá ayé tuntun la wà báyìí. bàbá condition ló mú crevice bed na ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ̀ pé anytime ọmọ pẹ́ lè gbéra anything gbogbo kísòkísò tí mò ń ṣe yẹn bó ṣe lè padà ṣe nà bàbá ẹ má máa ṣe bẹ́ẹ̀ sídọ̀ o ti fara káṣá ìwọ fúnra wò jẹ fúra sí rẹ ṣé o rí kí kọ́lọ̀ wò rí. dùn lélẹ̀. lélẹ̀ nǹkan. red. ṣé o rí tó bá kó owó tó jẹ mí wá àkọrúkọ ẹ sí mi ṣùgbọ́n eléyìí tí bá fi lè kọ orúkọ ẹ sínú kínní kí ni eléyìí túmọ̀ sí fún àwọn tó ń gbá bọ́ọ̀lù lórí pápá red card pé kó kó kúrò ní ẹ. o fẹ́ kúrò ní ilé mi. àrà ẹ má ṣe bẹ́ẹ̀ náà. o ti da o ti da o mọ̀ pé ní wo o ti darapọ̀ mẹ́rọ o ṣe yàn mọ́ má wo pé kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́. ẹ̀yin yín pọ́ ọmọ pẹ́ lè gbéra lẹ́yìn ìta ni. tó bá máa gbéra kó gbéra bí o ti bára káṣá kò yé mi. Ah, àrà ti bára mi màá rí ah, ti bá dé jàre. kí ló dé tó. báwo ni kò ní máa ṣe wà ní. ẹ̀fẹ̀ wo ní ìrànwọ́ akọ́yàn Ah, ah. ìbàjẹ́ àrán ojúlóge ọmọ tó yáàyè. Ah, jẹ́ ń sọ kankan fún ọ mo máa ń dá mi lọ́wọ́ ṣé èmi náà ò yẹ kí n bá nu iṣẹ́ ara yìí kó tiẹ̀ fi tọ́ mi wò lẹ́ẹ̀kan wo ohun mi kì í èmi àti ẹ̀ka jọ ajọ máa fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ ọ̀rọ̀ mi yẹ. sẹ́mi <laughs> kò ṣá. kí ni kí ló wà bẹ́ẹ̀ kí irú ayé ò lè ní. Ah. mo bá fẹ́ ni kó sọ fún mi jàre ó kéré ohun tọ́lọ́ ń lè ṣe. bàbá hmm? rí gbogbo à ń hmm. o ìtì ẹ̀ ní interest rárá. ó dà kí ẹnìkan tó fẹ́ gangan kí ló fẹ́ wá ṣálẹ̀ wọ̀ kí ló fẹ́. ẹrí bẹ́ẹ̀ ṣe wà yìí ni wọ́n ti ń kó ti pẹ́. o ṣe ọmọ ìyá yìí ọlọ́run ìyá yìí bàbá mo gbọ́n yín mọ̀ yín náà wà ń bẹ̀ náà ẹ̀ bàjẹ́. a ah, o ṣe o ṣe ojú ẹ̀ ní ti abíyá ilẹ̀ máa wù èmi rò pé mo ti dàgbà jù. bàbá mo ní láti kó láàrin dìbò. ìtumọ̀. Ah, àjálùkẹ́ lọ gbalé sí àjálẹ̀ lèlé ní àtìlẹ́ fi lè. ṣó tán ṣó tán ká gbalé fún ẹ sájà ṣó tán ó yá èmi kan gbalé lájà jẹ́ kẹ́mi wò. Hmm? bàbá ah, kó pọ̀ ó kò tiẹ̀ kò lè ní yín lára ẹ bá ti wá bí five million to six million hmm? ó ti wà òkè ọmọ yẹn èmi àti máa ráyà gbéra wa kúrò ní this level. ṣe sùúrù jáde kà five kin tí mo rò pé bóyá kí n léèyàn mẹ́ta jáde nínú ilé kí n pawó wọn pọ̀ kí n fi gba ilé fún ẹ síta. bàbá hmm? ó ní five to six million. bẹ́ẹ̀ ni bàbá. ó dà ìyẹn náà dà kò sí bó ṣe gbé wá tí ò dáa àmọ́ máa gbàgbé owó ní oṣù méjì tó ń jẹ tó fẹ́ san ah. tó bá ti ṣe tán ó bá nǹkan five to six million ó dá ó ṣe. èèyàn tí ó jẹ́ ń kò ní nísinmi. kí ni kí ni tó bẹ̀. kí ló ṣẹlẹ̀ gangan. òkúta jọ sí ẹsẹ̀ ti fẹ́ yọ síta. lọ́nà wo nǹkan tèmi àti yín tó ń ṣe ọkọ mi ti fẹ́ mọ̀. ó fẹ́ mọ̀. bẹ́ẹ̀ni. yọrọ mi ò ń fura. bẹ́ẹ̀ni. wá wá wá ṣé nǹkan tí mò ń ṣe ò tẹ́ lọ́rùn. ẹ wò tèmi lọ́rùn àmọ́ bàbá ẹ̀ wò ibi tèmi àti yín bá dé yìí ó tó gẹ́ ẹ jẹ́ kó ní kálukú wà lórí ọwọ́ ẹ̀ torí mi ò lè kó jáde kúrò nílé ọkọ mi. wà lórí ọwọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. wà mí o jájọ máa gbádùn ara wa lónìí. ẹ̀yin àti ta ni. rántí pé mo kọ rìsíìtì ọdún mẹ́rin fún ẹ ẹ dẹ̀ lọ́dún kan nú ẹ̀ ni. <laughs> ṣé rí rìsíìtì yẹn ọdún mẹ́rin yẹn èmi àtọkọ mi máa lò ó tán a máa lọ ọdún mẹ́rin yẹn tán gẹ́lẹ́ ká tó kó jáde kúrò nílé tàbí ká tó bẹ̀rẹ̀ sí ni wàá sanwó ilé mi lọ fún yín. wo bí ẹ máa lọ ọdún mẹ́rin yín tán. bẹ́ẹ̀ ni. ìyàwó headmaster. ẹ máa lọ ẹ máa lọ ọdún mẹ́rin yín tán. wo bí a gbọ́dọ̀ máa jẹ iṣẹ́ ara wa lórí kò tó gbọ́dọ̀ dáa. ẹ̀yin àti ta ẹ ti fẹ́ ni mo sọ fún yín ọ̀hún làlà. lẹ́yìn rìsítì ọdún mẹ́rin tẹ́ ẹ ṣe lọ́dún kan. ìdí ti jẹ́. kí ló fẹ́ sọ ayé dààmú mi lọ́wọ́ báyìí panṣágà rántí ọjọ́ ọ̀la o panṣágà rántí ọjọ́ ọ̀la ó jẹ́ orí rẹ̀ ò kó o túbà àwọn tó dára jù rẹ kí ni wọ́n wí gbogbo àwọn tó dára jù rẹ kí ni wọ́n wí bàbá làlọ́ọ̀dù dédé wọn ìsọ látàárọ̀ pàtà ọwọ́ mi yẹ sọ sí i abẹ́ ọ̀rọ̀ nu lè ṣe máa dáa. àdídé gbọ́ ẹyin gbogbo dédé ọ̀rọ̀ yẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ń kọ́ rìsíìtì ọdún mẹ́rin gbogbo ẹ̀ pátá ni mo ń gbọ́ ọlọ́wọ́ a máa fún yín ṣe bó wá lọ́rọ̀ mi àti yín báyìí rọ̀yà Johnson náà ni àti àti gbogbo ara sọ àfiwájú sọ àfẹ̀yìn sọ ẹ kò pẹ́ ẹ kò sọ pé rí ẹ má fọwọ́ kàn mí ẹ má fọwọ́ kàn mí dédé wẹ́ sọ́ni mo kọ̀ dákẹ́ mo bẹ̀yẹ mo bá mo bẹ̀yẹ gbogbo ìdó mi lára ni mo fojú sọ mo bára sọ fún yín. Bàbá Jísọ̀ mi bá rán sọ fún yín ṣé kò rí bí báyìí ni? Ṣé kò dá tó lọ́wọ́ mi rí? Ìyàlẹ́ gbà wá wá wá. Ẹ má pè mí. Kò ń sọ̀rọ̀ ọkọ mi. Wo bí kò ń sọ̀rọ̀ tó la ẹkún lọ má bínú mi mọ̀ pé mò ń ṣe kí nìkan tó fẹ́ gangan kí nìkan tó fẹ́. Option méjì wà. Ìwọ náà tún ní condition. Inú kẹ́ ẹ ṣe tèmi àbí kí ni o sọ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀fọ́ kúlíyàwó ẹ̀fọ́ kúlíyàwó ẹ̀. Ah, ẹ bá wọ ọkọ mi n kò ní bínú ẹ bá ti gbàgbọ́ sí bá mọ́bẹ̀ yẹn. má bínú má bínú mo ti ṣe tiẹ̀ tẹbi kí n ṣe tiẹ̀ ló fẹ́ mo ti ṣe ti tiẹ̀ ẹ odò láti ibi o ti da ya mi o ti da ya mi ṣe lóòótọ́ ọmọ yìí dá ọmọ lóòótọ́ àmàlà ń lò ó àmàlà ń lò ó àwọn iṣẹ́ àwọn náà tún béèrè nǹkan ẹjọ́ báwo mo ṣe nulẹ̀ báwo mo ṣe fẹ́ lákòjọ rèé òun rèé gbogbo wọlé tó yẹ ká gbà àti fi sẹ́tù ọ̀rọ̀ ajalùbọ́sà ajalùbọ́sà adago mẹ́sàn pẹ̀lú ń ayé alákatá ayé fàmílẹ̀ tètè ń tutọ́. ọlọ́run dá ẹ pé ó pọ̀ ó ah, ah. kú ti ń gbé mi nínú náà láti sọ ti pẹ́ àmọ́ àsìkò ọ̀rọ̀ ò tí ì tó ní pé àmọ́ lásìkò àsìkò ọ̀rọ̀ tó àyè sí wọ̀ àṣà kan máa dáyàn lọ́rùn ṣáá hmm. ṣé orí jẹ́ kí n sọ òótọ́ fún un ṣé orí nínú àwọn èèyàn tó wà nílé náà tẹ́lá àti mọ́lẹ́ ah, ọ̀tọ̀ láyé tiẹ̀. ṣé lóòótọ́. Eh, yẹmí nǹkan tí wọn náà mú ẹ ìyàlẹ́ gbà ó àwọn ìka èyí àfi bíi tọ́kì ìwọ̀n kó wá láti ìlú òyìnbó ó ṣe wá rọ̀ báyìí. Ah, ọlọ́run dá ẹ pé jù. ẹ ṣe mi. jẹ́ ń tún wò náà jẹ́ ń tún wò ah, ah. àbúrò rí nǹkan bó ṣe fáìn kí ló ṣe ẹ tó wá ní ẹ gbà ó. bọ́lá ń lo òdùn ló wá ń kéwèé wá nù. mi ń kéwèé. gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ kò sí ilé tó yẹ mi. ó dà kí ló fẹ́ torí mo fẹ́ kó o ṣe tèmi. ṣé mo pé mo jẹ́ yín lówó oṣù mẹ́fà tẹ̀lé? mo lè fẹ́ kẹ́ fi ọdún kan àbọ̀ kún a lè gbọ́ ọdún méjì mo lè fẹ́ kẹ́ fún mi rìsíìtì ẹ̀ báyìí. Ah, ìyàlẹ́ gbà ẹ́ ah, ìyàlẹ́ gbà kò ká ṣe ní ọdún kan kí n foṣù mẹ́fà kún kò fẹ́ fún mi lówó oṣù mẹ́fà tẹ́lẹ̀ kó jẹ́ ọdún kan káde ẹ̀. mi ò gbàdúrà tí mo pẹ́ lè ṣe ní ọdún méjì bóyá ká máa pàdé jọ mi. ṣe sùúrù ayé yóò le tó gbọ́ngàn tí ń máa yé lè bá wí. gbàfúnrí ni gbàfúngbàdà. gbogbo nǹkan tó ń ṣe ti ń fọwọ́ kan okùn ẹ̀mí mi ti ń jẹ́ kẹ́mi máa ṣe bákan bákan. ẹnu ẹ̀ ṣe tèmi. Hmm? ṣé kí n kọ́ ni. ẹ kọ́ ọdún méjì. àmọ́ èmi àti ẹ̀ á padà ìyẹn ò sì kò sí problem fún ok ah, ó kéré ká ọdún méjì àlè. ọdún méjì lè máa já ti rí báyìí ẹ̀gbọ́n tó ń sáyẹ̀nsì. ẹ ṣe bàbá láńlọ́ọ̀dù. fún mi rìsíìtì ẹ fún mi. nǹkan tó kàn máa ṣe fún mi ni pé sáyẹ̀nsì kọ́kàn ẹ̀ balẹ̀ yìí ayé rẹ̀ sílẹ̀ jù. àmọ́ ẹ fún mi ẹ̀jẹ̀ mú dání. Yeah! Sit up, no! Sit up, no! fún ni ọ́ sídà fún ni ọ́ sídà fún ni ọ́ ee ee ẹ̀dá mi yéé sídà fún ni ọ́ ọ̀pọ̀ ìjà pa mí yéé. sídà rẹ̀ gbẹ̀dẹ̀ sídà fún jọ sídà fún jọ jọ jọ sídà fún jọ jọ má bínú jọ jọ jọ jọ sídà fún jọ. àbẹ̀rẹ̀ àdá tèmi ń gbọ́ tí mo fẹ́ fi roko ẹ̀yìn kùlé tó ti kún. ìyálẹ́gbàá. mástà. ìyálẹ́gbàá. mástà o mástà o ẹ kàtàrọ. ẹ̀rí ẹ sọ ìwà bàjẹ́ la fi ń ṣohun ẹwà o láńlọ́ọ̀dù wa ni. ìyálẹ̀ gbà. bá láńlọ́ọ̀dù. ìyálẹ̀ gbà. bá láńlọ́ọ̀dù. Eh, ojú ẹ̀yìn gún régé sí ni. ọlá yín náà ni. Ah. ṣáàpù mú kẹ̀kẹ́. Eh. ṣáájú ń wá. ó dáa eh, ká má fọ̀rọ̀ ọ́lẹ̀ sọ̀rọ̀ nǹkan kan ni mo lákìsí kí ni headmaster ń bá ẹ sọ. wọ́n ń béèrè ṣéńjì lọ́wọ́ mi ni. obìnrin àtàbò sí. ṣe ṣé wọn máa tó ìmọ̀ máa parọ́ ni. ṣéńjì ló béèrè lọ́wọ́ tiẹ̀. ṣéńjì ló béèrè. ó máa ṣe bíi tó rẹ́rìn díẹ̀. àní ṣéńjì ló ń béèrè. ìyàlẹ́ gbà á. ó dà ó bá sọ pé ṣéńjì ló béèrè ó dà mú gbọ́ ọlọ́run kú ṣe ajé ti ń wá. a máa di gbogbo ògbà kò fẹ́ máa mú ẹ dá padà. méjì yìí náà ní ṣe báwọn ọmọ ẹ ló adìyẹ mi ti bímọ ẹ adìyẹ mi ti bímọ owó ti pọ̀ owó ti pọ̀ pọ̀ owó ti pọ̀ owó ti pọ̀ pọ̀ owó ti pọ̀ owó ti pọ̀ pọ̀. Ah, a owó mi ló lé sí ẹ jẹun lọ ẹ jẹun kẹ sọra awẹ ẹ wá ẹ lẹ ṣe rí àwọn kankan lọ́nu ilé tí kò tẹ́ mi àmọ́ tá a bá rò tọ́ àwọn aṣọ. ó ní àfojúdi headmaster kí ni wà àti ìyàlẹ́gbà ń bára yín sọ. wáyé tó sì jẹ́ pé every time tó bá tẹ bá ti ń bá mi sọ̀rọ̀ ẹ kì í bá mi sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ tó mú ọpọlọ lọ́wọ́. mi ò rọpọlọ. no i don't really say that but tó bá jẹ́ pé. o tún ní ṣùgbọ́n nú orí mi ò pé. tó bá jẹ́ pé nǹkan tẹ̀ mí náà nìyẹn all well and good. can you imagine báwo lẹ ṣe máa béèrè pé kí ni tenant àti tenant ni wọ́n bára wọn sọ. ọ̀rọ̀ tẹ́jọ́ sọ yẹn ó kọjá yìí ẹ sotigbọ́ òun kọjá yẹ pẹ̀lú ìyàlẹ́gbà kí ni kí ni ó fẹ́ mú àjọṣepọ̀ ẹ ṣe wá súnmọ́ra yín pọnpọnpọn bó o ṣe ń ba sọ́wọ́n rẹ́rìn músẹ́ ìwọ náà dẹ̀ rẹ́rìn àbí. tenant àti tenant ni wá a ní right láti bára wa sọ̀rọ̀ sotiye mo sanwó olé ó sanwó olé kò sẹ́nibọ̀dì tó jẹ yín lówó ṣe ọ̀rá stand ọ̀rọ̀ kan lèèyàn máa ń sọ tó máa ń sọ tí ò ní sọ ìmọ̀ tó máa ń yọ di. èmi tún máa sọ míì màá tún sọ sọ sọ màá tún sọ míì tó ti yé. mo máa yà ẹ lódì last ni ṣèbí torí pé ń gbọ́ nǹkan tó ń sọ ni wàá yóò dìgbẹ́ yín ni ìwọ òun bẹ́ẹ̀ mi lẹ́rí aláfojú yìí ò ṣe. èmi mo kọ́ lé tẹ́nàtì tí kò bá tẹ́ lọ́rùn kókó bóde kókó bóde. ọkọ̀ ń gbá sí òun gbá sí òun fún wa ah, kí ló ṣẹlẹ̀ ara yín olóyè ibú kúrò ọmọ yẹn lọ́jà àgbẹ̀ sáwọn pípẹ́ náà lèmi náà náwó sí mi gbọ́ wọn fẹ́ fọ́ bẹ́ẹ̀ yamayama. ẹ̀yin ọmọ ọ̀rọ̀ rẹ̀. Ah, Lucy, Lucy. Ah, sẹlúsì sẹlúsì ẹja ńlá a ah, jẹ ń gbórí wọn bẹ́ẹ̀ ẹlẹ sẹlúsì ẹja ẹkú Ah. oga ẹkú ayé ẹ jẹ́ kí mi náà bá ẹ dá ẹ dá jẹun Ah, eh, ah, ah òkun ah. ni wọn bá ẹja ayé lọ ẹyin náà ń ṣe ìrọbẹ oyin sẹ́rípọ̀ ta sẹ́rípọ̀ ta. kìíní ìta kìíní ìgbẹ́ kìíní tún lu eléyìí náà. àbíyẹn náà ṣọ́ọ̀kì àbí sọ wálẹ̀. ajá yìí la máa jẹ ká tó jọ nù. mélòó mélòó eléyìí tá ń lò sẹ́yìn nígbà tí mo wà bí méjìlá eléyìí máa fi karùn kan ó kéré. tó dáa. orí straight bàbá. ẹja yìí so shock. ó gbéra. ẹ máa lè délé. ó kéré ẹja gbàgbàgbà bàbá mi wọ̀ ká lọ. Ah, òkèèrè òkèèrè òkèèrè ẹ mọ̀ pé ní mo rántí nineteen thirty seven máa wo ti bí mo ṣe ń sọ̀rọ̀ òkèèrè ayé o fojú de wà ń gbà yín yẹn lọ́wọ́ bá náà bàbá náà sọ bàbá mi sí ọbẹ. ẹ àwọn òròyìn pín. bàbá àgbàlagbà orí ẹ wà. jẹlẹ ah, ó ń ṣe mi bíi pé kí n máa wẹ̀ orunú. ẹ bá wẹ ojú ọ̀sẹ̀ sùn. òjò ń ṣú dàpọ̀jù ń rọ̀ lójú ọjọ́ ti paradà ẹja ẹja yìí ẹ ṣe mí lóore èmi náà wàá ṣe yín lóore my landlord ẹ kì mí my landlord kí lọ́n lára mi ẹ kì lọ́n lára mi. ṣé ọ̀sẹ̀ ẹ̀fà ilé wa ń bẹ̀. ẹ máa ń ṣe fàájì tó ń bẹ̀ máa ń dúró tán ni. ẹ máa so love. bàbá àgbà ẹ jayé lọ ẹ jayé lọ ẹ jayé lọ ẹ jayé lọ ẹ jayé lọ ẹ jayé lọ mo dúró ni. bàbá ṣebí lé nìyẹn. ṣebí lé nìyẹn rẹ. ẹ àwa tún lọ nìyẹn. ẹ ti ẹ jẹ ayé lọ. o ti sẹmẹsà máa lè délé. ah òkèèrè òkèèrè ẹ sọmọ ẹ kọmọ kí ni kí la ni kí la mu kí la mu ẹgbẹ́ bá a kàn sí nǹkan rẹ ni hmm. ọmọ ìyá yìí àbí nǹkan ń ṣe mí ẹsẹ̀ mi gan fẹ́ máa ṣe bákan ìrọ̀ ni hmm. ok ok ṣẹ̀dá. Hmm. ó kàn ṣọmọ olókù bẹ́ẹ̀ ni ẹ̀ ilé jìnnà lójú tiwa kì wọ́n dé ilé tèmi ẹ̀ ó kéré wọ́n tún dẹkùn sọ́nà. <laughs> ẹja sẹ̀lúsì àmọ́ ìyá yìí pọ̀ àní bàjẹ́ lọ́wọ́ ara wa láyé ń bí àmọ́ ìdá tí mo fẹ́ lé wọn lé fún ẹ̀rí pé rí mi ò pé àwọn tó ń gbé mi débẹ̀ mi fẹ́ lé wọn pé ìdùnnú mi làwọn ọmọ yìí ayé yóò ní bàjẹ́ èmi ní láti dé ìlú àánú káwọlé tá a ní fúnra wa. bàbá. ta ló wà lé ta ló wà lé o. èmi ni. bàbá lálẹ́ di ti jábọ́ sínú kọ́tà ń bẹ̀. níbo. kọ́tà tó wà ń bẹ̀. Ah, ah, ẹ̀yin ará ilé ta ló wà lé o Ah, balanlọ́ọ̀dì yan ti dáná sí gọ́tà mi. ọmọ ìlọ́dẹ sì lórí bàbá náà tó wà sínú gọ́tà. bàbá lánàá. ó yá ó yá ó yá ó yá nìṣó nìṣó nìṣó. bàbá yẹn tó ti bẹ̀rẹ̀ wàhálà lórí wa dáná bàbá yẹn ti mo wà èmi mo kọ́ lómi tẹ́nàtì tí kò bá tẹ́ lọ́wọ́. àwọn ilé wa wò wá wò wá àwọn ilé wa ìkúnlẹ̀ abiyamọ o. kẹyìn bàbá bí bàbá yìí bó ṣe ṣayé ara rẹ̀ báyìí bàbá yìí ti jọgàn ni o bàbá tó ti lọ gbọ́ ah, bàbá yẹn ti gbọ́ <laughs> ah bàbá sì mi ó sì mi. Ah, ẹ ti ẹ bá wa gbé tí ẹ bá wa gbé wọn náà ẹ bá wa gbé wọn. ẹ máa sàn ó yà wá. kúgà ah, o. oríṣiríṣi ṣọ́ọ̀ṣì mi. Eh, eh. bàbá mi kí wọn bá ní kéèyàn owó wa bàbá gbogbo nǹkan tá à ń ṣe yìí ni máa stop ẹ̀. in fact èmi ló ti ẹ́ affect yìí mo ní a lot of paper láti mark nsìn and they are all inside mi ò lè ṣiṣẹ́ kankan. Ah. Eh? ẹ wo ẹ má jẹ àwò wa bàbá ẹ tọ́lọ́ mi ẹ jẹ àwò ọlọ́run yẹn náà la máa mú wọn lára. ẹ pẹ̀lẹ́ ọlọ́run á fún yín lálàáfíà onímọ̀nà ẹ̀mẹ́. bàbá báwo ló ń ṣe yín. Ah, ah, ẹ àwọn oníyàwó ń sìn ṣe wọ́n máa dáná wọn máa ṣe ìjẹ fún wọn mi ò tiẹ̀ mú oúnjẹ létí mo lè gbé péyàn kan. Ah, ẹ rọra. wọ́n ti ń jí wọ́n ti ń jí wọ́n efele efele efele efele oríṣiríṣi ló ṣẹlẹ̀